وكل بدعة ضلالة وكل ضلالة في النار معاشر المستمعين السلام عليكم ورحمة الله وبركاته adúgbò fún ọlọ́run ọba ọlọ́run ọba tí ó tún ìkójọpapọ̀ wa ní ọjọ́ òní sí ààyè tí a wà yìí ilé tó yẹ pé a ti máa ń tan ìmọ́lẹ̀ sí àwọn ìrójú àti àwọn ìsọkúsọ eléyìí tí. Muhammad bin Ali Jabata eléyìí tó ń sọ nínú ẹ̀sìn ọlọ́wọ́n ba àwọn kátàkátà jágbajàgba rédèrèdè tí Muhammad bin Ali Jabata tó ń fẹnu ara ẹ̀ sọ nínú ẹ̀sìn nípa ẹ̀sìn ọlọ́wọ́n ba. òun náà ni àwọn nǹkan tí a máa ń tan ìmọ́lẹ̀ sí ní ààyè tí a wà yìí ní gbogbo ọjọ́ àsúlásá àti alárùbíà ọjọ́ àtàlátà àtẹjọ́ alárúbá nítorí kí a lè bá sí àfọ́má sunna tànàbí sallallahu alaihi wasallam kúrò níbi ilẹ̀kulẹ̀ tí àwọn èèyàn lẹ̀ máa kálí ma pé sunna nabi sallallahu alayhi wa sallam nǹkan tó makan gani nǹkan tí kò ní ìbáṣe papọ̀ pẹ̀lú àwọn òrùrí jágbajàgba ìròrí jákujàku tí muhammadu bin ali jabata tó ń fọ́n káàkiri sunna nabi sallallahu alayhi wa sallam ní bàtà pẹ̀lú gbogbo orú àwọn ọ̀rọ̀ tí ó dínà sí ẹ̀kọ́ báwọn yìí. kí àwọn èèyàn kan má bàa wá sí súnà nábì gbọ́yé ká sì má sí ahlu súnà wàljamaa kọ́ má sì wọ́n gbọ́yé ká lè bá a mọ̀ wípé ọkùnrin Muhammad bin Ali Jabata yìí laysa min ahli sunnati wàljamaa kò sí nínú ahli sunnati wàljamaa li'annahu la yasluku masalikahum torí pé kò rin ojú ọ̀nà tí alùsùnà wal jamaa kò rin ojú ọ̀nà tí wọ́n rìn. sùkámà wa máa fi àìlẹ́kọ̀ọ́ tiẹ̀ àti àwọn ìsọkúsọ tó ń sọ kámá bàa máa fi ojú ẹ̀ wo súnà káti má bàa máa fojú ẹ̀ wo àwọn onísúnà kámá rò pé bí ìròrí tiwọn náà bó ṣe dọ̀tí lélẹ́yìí báyìí. sọta bẹ lọ́wọ́ bá alikẹ́ọ́lá kọ́lọ́wọ́ bá kí ó ṣe àwọn nǹkan wọ̀nyí kọ́lọ́wọ́ bá kó ṣe ní nǹkan tí ó sàǹfààní fún àkóhà wa látọ̀dọ̀ ẹni tí ó ń sọ títí dọ́dọ̀ àwa tí a ń gbọ́ ọlọ́wọ́ bá alikẹ́ọ́lá kó jẹ́ kó sàǹfààní fún wa láyé àti ọjọ́ gbèrè alkiyama. adúpẹ́ fún ọlọ́run ọba lórí àkójọpọ̀ wa yìí tọ́lọ́run ọba àlékẹ́lá ní kó máa ṣe ṣóore bákan náà àtọ́rọ̀ àlékún kí ọlọ́run ọba àtúrà jẹ́jẹ́ tọ́ ọlọ́run ọba fún wa síwájú ẹ̀dá anabiwa muhammad sallallahu alayhi wa sallam àti àwọn aráàlú anabi sallallahu alayhi wa sallam àtàwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo olùjọmọlẹ́yà nabi sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbẹdẹ alqiyama. ma'ashara almustami'in ẹ̀yin olùgbọ́ wa eléyìí tí a ń bá lọ tí a ń bá láyé ọ̀rọ̀ lọ lórí ẹ̀ òun náà ni ọ̀rọ̀ àṣíbí fífi jẹun ìhàwó ni ṣẹ̀ríà kọ sí ká fi ṣíbi jẹun ǹjẹ́ nǹkan yìí ǹjọ́ tọ́ láti láti láti máa fi jẹun bí àbí èèwọ̀ ni èèyàn gbọ́dọ̀ fi ṣíbi jẹun àbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ ẹni bá ti fi ṣíbi jẹun ti jáde kónú Islam ó ti di kèfèrí nìyẹn torí kíni tó rúpọ̀ fi ṣíbi jẹun gbogbo àwọn yìí ni nǹkan tí a ń gbé ẹ̀wò alákọ̀ọ́kọ́ ni pé nínú nǹkan tí kò síyè méjì ń bẹ tí ẹ lè bá pàdé nínú tírà kankan òun ni wípé ká sọ wípé ṣíbí fífi jẹun kọ́ o ó gbé yẹn jáde kó nu Islam ká sọ pé ṣíbí fífi jẹun bídà ni ẹ lè bá ẹ lè ṣe alábàápàdé rẹ̀ nínú tírà kankan àyàfi ẹni tí ò bá mọ ibi tí kéwú darí kọlọ́yàkù ẹgẹ́ bí ọkùnrin Muhammadu bin Ali Jabatai tírà kan bẹ tó máa ń sílò الشرح الممتع على زاد المستقنع الشرح الممتع على زاد المستقنع تراي الشيخ آه، العلامة ابن عثيمين رحمة الله تعالى رحمة واسعة أولي واش آه، ترانا ناسي شرح ترانا تكويني الشرح الممتع على زاد المستقنع ọkùnrin yìí máa ń ka ìkàkùkà nínú tíra náà láti fi kó ìtànjẹ báwọn èèyàn láti fi dàrú máwọn èèyàn lójú láti lè kó àwọn èèyàn sínú àjàgà ìròrí burúkú tó ń fọ́n káàkiri wípé ìfisíbíjẹ ń kọ́ bídà ni ó wá máa ń ka ọ̀rọ̀ kan jáde nínú ash-sharhul mumti' ala zadil mustaqni' ọ̀rọ̀ tó ń ka ìyá kà fún wa kẹ́lẹ́ bá a mọ̀ wípé ọkùnrin yìí kò mọ ibi tí kéwú darí kọ rárá ọ̀rọ̀ kéwú yìí kò tiẹ̀ yé síbi kankan ó kàn ń tẹ̀sẹ̀ bọ́sẹ̀ bẹ́ẹ̀ ló ń ṣègbọ̀nsẹ̀ ló ń fìtọ̀fọ́ nínú àlámọ̀rí kéwú so yé báyìí nísìnyí eléyìí tó rinlẹ̀ tí ò síyèméjì ń bẹ fún gbogbo ẹnikẹ́ni tí kéwú bá yé fún gbogbo ẹnikẹ́ni tí ẹ̀sìn yìí bá tẹ́sìn yìí bá yíyé tẹ́sìn ọ̀dàrú mọ́ lọ́wọ́ òun ni pé ẹ lè rí nínú tíra kẹ̀kẹ́ ibi tí wọ́n ti sọ fún wa yí pé ìmọ̀ fi síbi jẹun kọ́ ẹ̀ṣẹ̀ ni iṣẹ́ lọ́wọ́ ọba ni bèlè pé ọ̀wà di bídà bèlè pé àìsàn máa fà á jógbẹ́yìn jáde kónú Islam àbí ògbẹ́yìn jáde kónú Islam gbogbo ẹnikẹ́ni tẹ́ bá ti lè rí tó ní ìròrí pé ìfisíbí jẹun kọ́ o ó gbé yẹn jáde kóró islam ẹ̀dùnmọ̀ kúrò ẹni báyìí kọ̀ọ̀rìjì ni minal khawarij nínú àwọn khawarij lọ́wà naam ya ikhwanana tí a bá gbàgbé ẹ̀rí pé a ti gbé àwọn ẹ̀rí kan yẹ̀ wò lọ́sẹ̀ tó lọ nínú àwọn ẹ̀rí tó wá látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam àrínú ẹ̀ eréjọ́ pé afáwa abdullahi ibn abbas gbà wá àrínú ẹ̀ eréjọ́ pé afáwa jabir ibn abdullahi gbà wá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn sọ̀hábà eréjọ́ pé a ti kà sí etí gbọ́ wa ní àwọn ẹ̀rí tó ẹ́ pé wọ́n lè sì tú tí wọ́n máa ń sì tú fún àwọn èèyàn tó máa ń túntúkútú àti gbé àwọn ẹ̀rí wọ̀nyí yẹ̀ o àdèyí ṣàlàyé nípa wípé tí a bá rí ẹ̀rí nínú alukur'an àbí a rí ẹ̀rí nínú sunna a rí ẹ̀rí nínú hadith kò tí ì túmọ̀ sí pé nǹkan yẹn ti dẹ̀sìn nítorí pé ńgbà míì a máa ń rí delilu jawaz ẹ̀rí pé nǹkan báyìí tọ́ kò yẹ báyìí nísìn tá sọ pé ó tọ́ kéèyàn ṣe nǹkan báyìí a rí ẹ̀rí ẹ̀ nínú alukur'an àbínú sunna kó tọ́ kéèyàn ṣe kò yẹ báyìí nísìn láti má péjú wá pé sàn pé ó tọ́ kéèyàn jẹun àbí ó tọ́ kéèyàn jẹun ni nínú ẹ̀tọ́ tọ́lọ́mọ bá ìdíkẹ́lá sí ẹlẹ́tọ̀ọ́ lé wa lórí òun náà ní ká jẹun àbí ẹ̀kọ́ ni ààrẹ rí ẹnu alukur'an àbẹ́ ẹ̀rí ẹnu alukur'an ààrẹ rí ẹnu sunna àbá ààrẹ rí ẹnu sunna ṣé oúnjẹ jíjẹ ń sìn ó ti wá di sunna báyẹn oúnjẹ jíjẹ ti dẹ̀sìn láà kò yẹ báyìí nísìn so kárí ẹ̀rí nínú alukur'an kárí ẹ̀rí nínú sunna lọ́dọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá kọ́ nípa ìmọ̀ bí a ṣe máa ń yọ ìdájọ́ nínú ẹ̀rí eléta ń pè ní ìmọ̀ usulul fiqh ìmọ̀ usulul fiqh òun ń kọ́ wa báwo la ṣe máa ń fa ìdájọ́ yọ nínú ẹ̀rí gbogbo ẹnikẹ́ni tó bá kẹ́kọ̀ọ́ yìí yóò mọ̀ yí pé kárí ẹ̀rí nínú alukur'an kárí ẹ̀ nínú súnà kò tí ì sọ wípé nǹkan yìí wà lára ẹ̀sìn kò tí ì sọ wípé nǹkan yìí wà nínú ìbáàdà kò tí yé báyìí sìn so eléyìí báyìí ní nǹkan tó yẹ pé ó dàrú mọ́ wọn lọ́wọ́ tí wọ́n ríyàn náà nínú àwọn ẹ̀rí nínú àwọn ẹ̀rí tó tí wọ́n máa ń lò nílòkulò òun náà ni wípé ọ̀rọ̀ nípa láìkùl àsọ́ọ̀bì ẹ̀ ẹ̀rí pé a ti mú wá nínú sahihu muslim tí alimam muslim tọ́jú pé wáyé pé mustahabu ni nǹkan tá a fẹ́ ni tọ́ pé ẹni tó bá ṣe ó gbalada àmẹ́ni tí ò bá ṣe kò ní jìyà òun náà ni ká máa lá ọwọ́ nígbà tí a bá jẹun tán ká láàbọ̀ nígbà tá a bá jẹun tán àbí ká mú oúnjẹ tó bá jábọ́lẹ̀ ká mú jẹ eléyìí báyìí oúnjẹ pé wáyé pé nǹkan kan ní tó yẹ pé a fẹ́ téèyàn bá ṣe ọgbà ládàá téèyàn bá ṣe kò ní jìyà ẹgẹ́ bí alimam muslim rahmatulahu ta'ala rahmatan wasi'a ẹgẹ́ bá yẹ sàlàyé nínú sahihu wọn sahihu muslim. naam bẹ́ẹ̀ náà ni àfáwa alimami nawawi alayhi rahmatulah làwọn náà sàlàyé nínú. No رياض الصالحين نينو رياض الصالحين او انا مو بابو كوان بي اجاو بابونا باب استحباب الاكل بثلاثة, بثلاثة اصابع واستحباب لعق الاصابع وكراهة مسعها قبل لعقها واستحباب لعق القصعة وأخذ اللقمة التي تسقط منه àwà akluha wa jawazu masiha ba'da al-laqi bis-sa'idi wal-qadam wa ghayriha naam báàbù tí mo kà yìí wọ́n ní báàbù ni tó ń sàlàyé fún wa nípa wípé afẹ́ ó mustahabu kéèyàn jẹun pẹ̀lú ka mẹ́ta kí ni wọ́n pè jàmáà istihbabu al'akli bi thalathati asọ́bẹ̀ kéèyàn jẹun pẹ̀lú ka mẹ́ta mustahabu ni ìtumọ̀ ẹni pé ẹni tó bá jẹun pẹ̀lú ka mẹ́ta lọ́dọ̀ alimamu nawawi yóò gbà ládá àbí ẹ̀kọ́ ni àmẹ́ni tí ò bá jẹun pẹ̀lú ka mẹ́ta kò lẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́run ba àbí ẹ̀kọ́ ni àbí kàtà ń pè ní mustahabu náà kọ́ ni ẹni tó bá ṣe yóò gbà ládá lọ́dọ̀ ọlọ́run ba lórí pó ṣe ẹni tó bá dẹ̀ gbèjù sílẹ̀ kò ní jìyà nígbà tí ò ń ṣe kíni o tí ò kí ń sọ̀rọ̀ yàn. bákan náà wọ́n ní mustahabu ni kí aláwọ̀ wa nígbà tá a bá jẹun nígbà tá a bá jẹun tán àti pé ni kọjá sí pé kí a nu ọwọ́ wa nù síwájú ká tó la. makuruhu ni pé ẹni tí ó bá ṣe yó gba ládá ẹni tó bá ṣe kò ní jìyà ìtumọ̀ ni pé ẹni tí ó bá nu ọwọ́ rẹ̀ nù pẹ̀lú ankachifu nígbà tó bá jẹun tán yóò gba ládá àmẹ́ni tó bá nu ọwọ́ rẹ̀ nù kò ní jìyà ṣé bá ẹni sìn wọ́n ní bákan náà afẹ́ bẹ́ẹ̀ kéèyàn láàbọ̀ bákan náà oúnjẹ tó bá jábọ́ kí á mú un oúnjẹ tó bá jábọ́ ká mú jẹ bákan náà àti pé ó tọ́ kí a nu ọwọ́ nù lẹ́yìn tá a bá la tán ká fọwọ́ yìí ká fi nu ìgbọ́n wa ká fi nu àyè ibi tí ààyè ibi tí ó wà ní tó ṣáájú ìgbẹ́hún nínú ọwọ́ tàbí ká fi nu ẹsẹ̀ wa àbáwọn ààyè míì tó bá tún yàtọ̀ sí naam nta wá fàyọ́ bẹ̀ ni pé wọ́n mú hadithu kan wá lábẹ́ ilé ìbáyìí hadithu yìí hadith seven hundred and fifty ni nínú riyadu salihin wa an jabir radiyallahu an hadithu wá látọ̀rọ̀ jabir kọ́lọ̀ mọ̀ bàlẹ́ kílákọ́ bá wa kẹ́ anna rasulallah sallallahu alaihi wa sallam ó ní dájúdájú òyìí sí ọlọ́wọ́n ba amara bi laaqil asọ́bìrì anabi pa kí a ṣe kí ni o kí a máa lá ọwọ́ wa wọ́n sọ́fà anábì sì pa wá láṣẹ ká máa láàbọ̀ wọ́kọ́ọ̀lù anabi wa sọ pé innakum la tadruna fi ayyi ta'amikum albaraka rawahu muslim anabi nítorí pé ẹ mà àyèwò ni albarika wà nù oúnjẹ tẹ̀ ń jẹ ẹ mà àyèbí tá albarika wà ń bí oúnjẹ tẹ̀ ń jẹ so nítorí ẹ ẹ ṣe ojú kòkòrò gbogbo ibi tó ń jẹ yẹn bá lè sá sí láti lépa bá àlùbáríkà tí ń bẹ lára oúnjẹ yẹn tó pé oúnjẹ tẹ́ ń jẹ yìí ẹ mọ bo ni àlùbáríkà wà lára rẹ̀ eléyìí tó sá sí bí tó bá yẹ pé lè tó sá sí ibi ọwọ́ yín ẹ̀ làlùbáríkà wà ní ẹ̀ la nítorí àti lépa bá àlùbáríkà bẹ̀ tó bá yẹ pé bí eléyìí tí ọ̀sẹ̀ kù ń bi abọ́ ẹ̀ la tẹ̀lé bá lépa bá àlùbáríkà bẹ̀ so ibà nísìn so ìgbà tẹ́ ẹ̀ ti mọ̀ yẹn so a jẹ́ pé gbogbo àwọn ọ̀nà wọ̀nyí ni wọ́n jẹ́ ọ̀nà àwọn wàsílà ni wọ́n jẹ́ ọ̀nà tí a lè fi sí àkàsọ̀ láti fi wá àlùbáríkà tó wà níbi oúnjẹ kò tí yé báyìí nísìn a lè wá síbi oúnjẹ tí ó yí wa lọ́wọ́ a lè wá síbi oúnjẹ tí ó sẹ́kù níbi abọ́ a sì lè wá síbi oúnjẹ tó jábọ́ ó lè jẹ́ pé bẹ́ẹ̀ làlùbáríkà wà so anábì sallallahu alaihi wasallam ń fẹ́ kí a lo àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí àtẹ̀gùn láti lépa bá àlùbáríkà tí ó wà ń bi oúnjẹ kọ́mọ̀ àjẹ́ sí pé níbi àwọn ààyè ibi tí ta fẹ́ fojú fò yìí ta fẹ́ gbéjú sílẹ̀ ìbẹ̀lẹ̀ àlùbáríkà oúnjẹ wà kálùbáríkà yìí bàbá bọ́ wọn lọ́wọ́ ànábì sọlọ́ sọlọ́ ní kálí pàbà naam sẹ́rí hadith yìí hadith kan tó yẹ sí pé wọ́n máa lò láti fi da ọ̀rọ̀ rú mọ́ àwọn èèyàn lójú fẹsẹ̀ bóun náà lànàbí sallallahu alaihi wasallam ń pa wá láṣẹ ká lá ìka mẹ́ta yìí abẹ́rẹ́ pa nàbí sallallahu alaihi wasallam ń pa wá láṣẹ ká lá ìka mẹ́ta ká lá ìka ká lá kàwá ń tòótọ́ àbẹ́bẹ́ kọ́ ni. bákan náà nàbí pa láṣẹ ká lábọ́ tó jẹ́ sí pé ká fọwọ́ jẹun tó yẹ pé kèé ṣe inú ẹ̀sìn lọ́wà ni kí ló sànàbí ó fi wá máa pa láṣẹ ká lá ọwọ́ kò é bá nísìn kíkílé tánàbí ṣe wá ń pa wá láṣẹ ká lá ọwọ́ àbí ṣé àwa fi síbi jẹun tán àwa sọ síbi ilẹ̀ àmọ́ wá wá lá lẹ́yìn rẹ̀ ni so gbogbo orú àwọn òrújú báyìí òun náà máa ń sá sí so alhamdulillah eléyìí tí ó sápamọ́ òun ni wípé nǹkan tánàbí sallallahu alaihi wasallam fi ní ká lá níbí báyìí òun náà ni nítorí oúnjẹ tí ó tó lè yí ọwọ́ wa nígbàtà bá ń fọwọ́ jẹun àbẹ́ẹ̀kọ́ ni oúnjẹ yẹn gangan lànàbí sallallahu ń fẹ́ kí a ṣe ká lépa bá ká má jẹ́ nítorí pé ó lè jẹ́ pé oúnjẹ tó yí ọwọ́ yẹn ó lè jẹ́ pé bẹ́ẹ̀ làlùbáríkà wà àbẹ́ẹ̀kọ́ ni a jẹ́ pé sábàbí tánàbí ń fi ní ká lá ọwọ́ òní nítorí oúnjẹ tí a ṣe kí ni o tó lè yí ọwọ́ tí a fi jẹun yẹn nítorí àlùbáríkà tá à ń wá nítorí pé àmọ́ tí àlùbáríkà wà nú oúnjẹ náà jẹ̀mọ́ àṣẹ ń mi lọ. naam eléyìí ló la Nábì sallallahu alaihi wasallam fi ní ká la ọwọ́ àti mọ ìlà kí ni ìlà òun náà ni pé à ń wá àlùbáríkà látara oúnjẹ. àwọn olùmọ̀ wọ́n ti kọ́ yọ pé àwọn al'usuliyun wọ́n ni ah, alhukmu ya dúró bá ìlàtìhì wujudan wa adama ìdájọ́ shari'a yóò ma rọ kíríká yóò ma lọ yóò ma bọ̀ máa ìlàtìhì pẹ̀lú bí ìlà rẹ̀ ìyẹn ni pé sábà bí ìdájọ́ yẹn bí bá ṣe ń lọ bí bá ṣe ń rọ kíríká bẹ́ẹ̀ ni ìbàdájọ́ náà ma tẹ̀lé wujudan tá a bá ti rí sábà bí tí ó mú ìdájọ́ yẹn wá a ma rí ìdájọ́ wà ẹ́dẹ̀mẹ̀ tí sábàbí yẹn bá ti lè kú ò ìdájọ́ yẹn náà ó kú ò nígbàkígbà tá a bá ti rí sábàbí a máa rí ìdájọ́ tá a bá ti rí sábàbí mọ́ àní ṣe kíni àní rí ìdájọ́ yẹn mọ́ alhukmu yaduru ma illatihi wujudan wà ẹ́dẹ̀mẹ̀ fún bí àpẹẹrẹ zina kánáyàn lẹ́gba ọgọ́rùn kí ni ìlà zina ni àbí ẹ̀kọ́ ni ó tún ti pé nígbà tá a bá ti rí ìlà àti rí zìnà hukumu ó máa tẹ̀lé nígbà tá a bá ti rí mọ́ hukumu náà ní ṣekínì alhukumu yaduru ma illatihi wujudan wa adama naam ló fi jẹ́ pé àwọn afá àwọn alfuqaha nínú àwọn kí ni sábàbí gan so nítorí ẹ̀ tá a bá ti rí sábàbí yẹn àjẹpá mọ̀ rí hukmu tá a bá ti rí sábàbí yẹn àní rí hukmu mọ̀ naam kó lè bá wáyé ẹ jẹ́ ká padà síbi táwọn sàlàyé báyìí naam ṣé ọwọ́ lílá gangan ni súnà ni àbí oúnjẹ tí a fẹ́ lá wíwá lùbáríkà sí ibi ọwọ́ yẹn ibi oúnjẹ yẹn ni súnà jamaa èwo ni súnà nu méjèèjì

لأنكم لا تدرون في أيكم في أي طعامكم البركة torí pé نبني البركة níbo تنجي نعم wà nù oúnjẹ yín tẹ̀ ń jẹ naam ó túmọ̀ sí pé gbogbo ń tẹ̀yẹ bá ti fi lè jẹun pátápátá kò bá jẹ́ síbí ló fi jẹun ni òun láti lá síbí yẹn nítorí pé kí ni ẹ̀ là ní pé oúnjẹ tó bá lẹ̀ mọ́ la li'annakum la tadruna fi ayé tọ́ àmìkùn mẹ́lbáraka ọwọ́ jẹ́ wàsílà láti wá oúnjẹ yẹn sí nítorí pé a bá fọwọ́ jẹun tá a bá fi nǹkan míì jẹun nǹkan yẹn náà máa jẹ́ wàsílà òun náà máa jẹ́ àkàsọ̀ fún tí kíni o fún oúnjẹ tí àlùbáríkà oúnjẹ tá ń lé lọ ló fi jẹ́ pé gbogbo bá fi jẹun pátá bọ́ abọ́tọ̀ bá fi jẹun la tó o bá fi síbi jẹun lá síbi yẹn tó bá yẹ pé igi ló fi jẹun lá igi yẹn nítorí oúnjẹ tó bá sẹ́kù lára igi yẹn o mọ̀ bóyá bẹ̀ ní kíni ibẹ̀ làlùbáríkà wà oúnjẹ tó bá sẹ́kù lára síbí yẹn o mọ̀ bóyá bẹ̀ ní kíni li annakum la tadruna fi ayyi ta'amikum al-baraka kẹ́lẹ̀ bá wà mọ̀ pé kìí sọwọ́ gẹ́gẹ́ ọwọ́ lílá gan kọ́ ni súnà oúnjẹ ni súnà ẹ mọ̀ wo tẹ́yìn bá jẹ làbídùn dàbínù ṣé yọ làwọ́ nàám tọ́ba láwọ́ kí ló ṣe èèyàn tọ́ba rí tẹ́jẹ̀ là. jẹ làbídùn mi báyìí èyàn jẹ búrẹ́dì tẹ́wọ́ ńláwọ́ kéèyàn jẹ búrẹ́dì oúnjẹ ni àbí èso oúnjẹ ẹ́ tí ó tẹ̀yàn bá jẹ búrẹ́dì ìtàsí yóò láwọ́ tó bá jẹ́ sí pé ọwọ́ lílá ni súnà ni ọjẹ búrẹ́dì ìtàdẹ̀rẹ̀ ni kò láwọ́ ìtẹ́sán pé kìí sọwọ́ lílá ni súnà ni pé nítorí wípé oúnjẹ kẹkẹ ò lè lẹ̀ mọ́yàn lọ́wọ́ tẹ̀yàn bá jẹ búrẹ́dì nítorí ẹ̀ sábàbí ẹ̀ńlá tí ó mú ọ láwọ́ òsèkiri alḥukmu yaduru ma ilatihi wujudan wa adama ìdájọ́ ṣẹ̀ríà yóò máa lọ yóò máa bọ̀ ní pẹ̀lú ìlà tí a ti torí ẹ̀rí ìdájọ́ yẹn sábàbí tó mú ìdájọ́ yẹn wá tá a bá ti rí sábàbí yẹn a rí ìdájọ́ tá a bá ti rí mọ́ ìdájọ́ yẹn lọ nígbà tá a rí sábàbí lára búrẹ́dì kí láláwọ́ sí bẹ́ẹ̀ yẹn bá ti lè láwọ́ nígbà tó bá jẹ búrẹ́dì tán word seven ni straight word seven ni general nìyẹn wọ́n gbàlejò kò yí báyìí ní sìn pé ah, kí ló dé ah, nígbà tó jẹ búrẹ́dì tán wá ń láwọ́ so ibà nísìn so lẹ́sì mọ̀ pé kìí sọwọ́ lílá gẹ́gẹ́ ni súnà oúnjẹ tó bá lẹ̀ mọ́ ọwọ́ ni <coughs> ló fi jẹ́ pé gbogbo ń tíyàn gbogbo bí tó ń jẹ́ bá lè sá sí tó wọ́n bá fi nǹkan míì náà tó yàtọ̀ fún ọwọ́ ìka mẹ́ta jẹun tó bá yẹ pé oúnjẹ lè yí nǹkan yẹn la tí ó bá lè yí mọ́la kó lọ rẹ̀ máa dá lágẹ̀ẹ́ná kò yẹ báyìí nísìn eléyìí báyìí òun nìkan tá nàbí sallallahu alaihi wasallam hadith lẹ́ẹ̀fì mẹ̀yàtọ̀ láàrin pé àṣekèé sọwọ́ lílá ni súnà àṣẹ oúnjẹ tó wà ń bi owó lílá gẹ́gẹ́ ní kíni àlùbáríkà rẹ̀ là ń lé <coughs> tí o bá ti sí ń bẹ̀ mọ́ ò ní láwọ́ mọ́ kéèyànjẹ kéèyànjẹ pàtàǹsì kọ́ máa láwọ́ kéèyànjẹ kúlíkúlí tán kọ́ máa láwọ́ <coughs> kúlíkúlí tán díngbẹ olóòrò rẹ̀ yìí lọ́wọ́ <coughs> àwọn kúlíkúlí wọ́n ti rí kúlíkúlí irú kúlíkúlí báwọn rí tí ó jẹ́ kúlíkúlí tó rọ wà yìí lọ́wọ́ àwọn oníkúlíkúlí kan kọ́kọ́ yóò rọrọ̀ bẹ̀ kú òná ọ̀rọ̀ wọn ni wọ́n ṣe kúlíkúlí náà ni máa ń tò rọrọ̀ kúlí ni bí à wọ́n bá ti di kó tó ńlá òróró ra kúlí wà wọ́n fẹ́ kó tó ti bá wọn nù <laughs> kúlíkúlí a máa gbẹ fúrufúru ni ó bùkátà kọ láwọ́ lẹ́fì mọ̀ pé kèé sọwọ́ lílá ni súnnà in tá a fẹ́ láńbí ọwọ́ gangan lànàbì ní kálé <coughs> náà ilé ìbáyìí ló jẹ́ pé wà pé ilé ìtẹ́ múwà yìí náà <coughs> tẹ́bẹ́ fi ṣe ẹ̀rí lórí ìjọ́ràn ẹyàn fífọwọ́ jẹun kèé ṣe jọ́ràn ẹyàn fífọwọ́ jẹun ní sọ ìjọ́ràn ẹyàn oúnjẹ tó bá ṣe kíni tí ó bá lẹ̀ mọ́bi tí a fi jẹun lànàbì sallallahu ní kálá naa eléyìí náà jẹ́ bẹ́ẹ̀ nínú àwọn nǹkan tàtù wá ní láti yanjú ó ní pé ẹ̀rí pé ọkùnrin yìí máa ń sọ yóò ní ẹ kèfíyà bá ṣe jẹun àti sàlàyé lọ́sẹ̀ tọ́lọ pé ìyẹn ni pé ọ̀nà wo lágbà jẹun àwọn ẹ̀kọ́ wo ní ń bẹ fún jíjẹun ìbádà nìyẹn àmọ́ àwọn ń a jẹ gangan àádà nìyẹn pé jẹ ráìsì àmọ́ báwo láṣe jẹ́ òun lẹ̀sìn láwájú pé wáyé pé láà nínú bá ṣe jẹ́ àwọn ilé ìtọ́ jẹ́ sí ń bẹ́ńbẹ́ nínú bá ṣe jẹ́ àwọn ilé tí òkín sẹ̀ sí ń bẹ́ńbẹ́ kò yí báyìí nísìn mo dẹ̀ ti fún wa ní àpèjúwe mo fún wa lẹ́rìí kan hadithu anas bin malik tó ní ra'aytu nabiyya sallallahu alaihi wasallam qa'iyan ya'kulu tamra olóòrán anábì sallallahu alaihi wasallam tó jókòó ìkàá àti àlàyé ìrù jókòó yẹn fún wa lọ́sẹ̀ tó lọ ní ìjókòó tó tí anábì sallallahu alaihi wasallam jọ támúrù tẹ́ pé kèfíyà bá ṣe jẹun kàtánà tónu ajẹ́ pé bẹ́yàn ọba ti jẹun nísìn o ó gbọ́dọ̀ ṣe kíni o ó gbọ́dọ̀ máa ṣe ìkàá ó gbọ́dọ̀ máa jókòó tí ó fi ìdí rẹ̀ ìjókòó lóso ìlóso tí ó fi gìgí tọ̀ wọ́n ní onídìí tí àkófi jẹun nù ilé ìbáyé ò rí bẹ́ẹ̀ in tó jẹ́ ìbáadà nínú oúnjẹ tá a fẹ́ jẹ nínú ọ̀nà tágbà jẹun oní tẹ́símíyà káṣe bísmìlá ẹlẹ́ẹ̀kejì òun ní kí ni o kí a ṣe kí ni ká jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún tàbádẹ̀ jẹun tán kálawọ́ bákan náà tọ́bá yẹ kọ́ bá ṣe lá bákan náà kádẹ̀ kádẹ̀ kádẹ̀ ṣe kíni o kádẹ̀ ṣe zikiru ìrántí ọlọ́run ọba tán ní ká ṣe lẹ́yìn tá a bá jẹun tán abẹ́ẹ̀kọ́ ni àwọn ìbáwọ́dà tó wà ń bẹ̀ nìyẹn. fífìka mẹ́ta jẹun òun ò sí lára ìbáadà kódà tó ti wípé a rí wípé anábì sallallahu alaihi wasallam fi ń jẹun nítorí pa ara rẹ̀ mi náà ókè nísìn ẹ wo ọ̀rọ̀ nípa ẹṣin a rí àwọn ẹ̀rí nínú súnnà a rí àwọn ẹ̀rí látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam tó ń sọ fún wa nípa ọlá tí ń bẹ ń bi tí ń bẹ fún ẹni tó bá so ẹṣin mọ́lẹ̀ tó ṣe rìbá fi sabilillah tó so ẹṣin mọ́lẹ̀ nítorí àti lọ fi jà sójú ọ̀nà Ọlọ́run Ọba àbẹ́ẹ̀kọ́ ni a ti rí ẹ̀rí lọ́pọ̀lọpọ̀ fún ẹni tó bá jẹ́ kí ni o tó bá yẹ kó bá tún lọ sójú ogun tó gbé ẹṣin dání ẹṣin kódà a rí àwọn ẹ̀rí lọ́pọ̀lọpọ̀ sánẹ́bí sọlọ́sọ́làm sọ àwọn fàbọ́ ìlú ẹ̀sìn àbẹ́ẹ̀kọ́ ni báyìí nísìnyí tẹ́yàn bá ti fẹ́ ṣe jihadu báyìí kò gbọ́dọ̀ lo mọ́tò báyìí o torí tó bá ti lè fi mọ́tò pààrọ̀ ẹ̀sìn tẹ́ pé ẹ̀sìn lẹ̀rí wà fún àbẹ́ẹ̀kọ́ ni torí àwọn fàbọ́ ìlú tó wà ń bí ẹ̀sìn kódà ẹni tó bá tó gbé ẹ̀sìn lọ sójú ogun sẹ́ nígbà tó bá ń pín rọ̀ ní ìmà ìyí tí wọ́n fún ó tún yàtọ̀ fẹ́ni tí ò gbé nǹkan tí ò gbé nǹkan tí ò gbẹ́sìn lọ àbẹ́ẹ̀kọ́ ni ọlọ́run bá ríkà sọ pé wà ìdù lahum mastata'tu min quwwa wà min ribati al-khayl wà min ribati al-khayl ọlọ́run bá ríkà lásọ̀rọ̀ nípa dídí ẹsìn mẹ́lẹ̀ mẹ́ tọ́ ó túnmọ̀ sí pé àwọn ẹ̀rí wá lọ́pọ̀lọpọ̀ fún àwọn fàgbọ́ ìlú ẹ̀sìn náà ní ayé ìsìn báyìí nísìn èèyàn abẹ́ ṣe jihad ọba nítọ̀ irọ́ o bẹ́ẹ̀ bá ti lè fi tẹ́ẹ̀ bá ti lè gbé mọ́tò abẹ́gbé ammo tank abẹ́gbé warship abẹ́gbé warjet ẹ ti ṣe fídíò kí ló fà á nítorí pé ẹ̀sìn náà fi ń ṣe kíni ní wọ́n fi ń ṣe jihad lásìkò ànábì ẹ̀rí dẹ̀ wà fún àbẹ́rí ò wà fún ni yàtọ̀ fún pé ẹ̀sìn pé ẹ àádà ni kíní no no no kódà ẹ̀rí wà fún ọlá rẹ̀ àbẹ́ẹ̀kọ́ ni tọ́pọ̀lọpọ̀ so ó ti wá di ìbáàdà báyìí wípé ìmọ̀ fẹ́sìn tẹ́yẹ̀ bá ti fẹ́sìn jihadi wà àfikó sékéni àfikó lo ẹ̀sìn tí ọba ti wá lè fi nǹkan mí ìpààrọ̀ ẹ̀sìn ó ti ebídí àmì ẹ̀nù gẹ́gẹ́ bí pé ọba <coughs> ti lè fi nǹkan mí ìpààrọ̀ ka mẹ́ta kò ẹ báyìí ó ti ebídí àníyẹn lẹ́fìrí pé ọ̀rọ̀ tí ń sọ yìí wàlọ́hì ọ̀rọ̀ tó tako ìpìlẹ̀ sí ni ẹlẹ́ẹ̀kejì ó ní pé ẹ mọ̀ ní pé ìrun pípé bá ṣe pèrun sẹ́ńpé ìbáadà ni àìbẹ̀kọ́ ni bá ṣe pé ìrúnṣẹ́ tàn pé ìbádà ni kódà anábì sallallahu alaihi wasallam jẹ́ kó wá wípé gbogbo bíkíbi tí ohun ẹni tí ń pè òun bá dé gbogbo àwọn ẹ̀dá tó bá gbọ́ ohun náà nínú àwọn àlìjẹ̀nú ẹ́ àtàwọn màláíkà àti gbogbo àwọn tó bá gbọ́ ohun wa pẹ̀rún yẹn ni wọ́n jẹ́rìí gbé ẹni yẹn lọ́jọ́ gbẹ́dà kìyàmà àbí bẹ́ẹ̀ kọ́ ni ó túbọ̀ sí pé ọlá ń bẹ ń bi kí ohun muhammed kọ́ lọ sókè àbí téèyàn bá fi ẹnu lásán pèrún láì lo microphone gbogbo wa la mọ ibi tí ohun rẹ̀ lè mọ àríwẹ̀kọ́ ni a sì mọ dèdí ẹ̀dá tó lè gbọ́ ohun rẹ̀ téèyàn bá wá lo microphone yóò increase àbí ò ní increase yóò lékún àbí ò ní lékún ohun rẹ̀ ó tayọ ibi tí kó lo ẹnu lásán yóò tayọ ibi tí ó dé àbí ò ní tayọ ibi tí ó dé àwọn ẹ̀dá tí ó gbọ́ pọ̀ sí àbí ò ní sí a pé ká fi microphone pèrún náà ti di fídíà nìyẹn o nítorí pé òun náà ṣe kíni ó sàlékún iye èèyàn tí ó jẹ́rìí fún muazin lọ́jọ́ gbẹ̀dẹ̀ kìyàmà ó sàlékún kankan nínú ọlá àbí ẹ̀kọ́ ni ó sì àlékún kankan nínú ọlá so yíba nìsìn lẹ́bìí rí pé eléyìí báyìí wọ́n mọ́ tí wọ́n ń sọ ní wàlọ́yìí wọn àmọ́ bá ti ń mú ọ̀rọ̀ dájú ẹ̀ wọn àmọ́ bá ti ń yọ bí dáa wọ́n kàn ń yọ bó ṣe wù wọ́n ẹ̀ẹ́dẹ́gbẹ́ tó fún ní lápèjúwe kan nínú mọ́sáàsì ànábì sallallahu alaihi wasallam sọmọ pé wọn lẹ táìsì mọ́nu mọ́sáàsì ànábì wọn sì wọ́ fúlọ̀ rẹ̀ àbẹ́ẹ̀kọ́ ni kálẹ̀ táìsì mọ́ mọ́sáàsì káwọ́ fúlọ̀ rẹ̀ ṣàǹgbẹ́gẹ́ ṣe bí dáa ìbẹ̀ ń kọ́ mọ́ lọ àmọ́ fẹ́ fa ìdájọ́ kẹyọ́ ń bẹ́ẹ̀ tí a bá fẹ́ tutọ́ lórí irun àbáfẹ́ ha kẹlẹ̀bẹ̀ tẹ́mọ̀ yí pé anábì sallallahu alaihi wasallam ní ká ha sẹ́gbẹ́ òsì wa àbẹ́ẹ̀kọ́ ni ká bá da ẹ̀pẹ̀ bó mọ́lẹ̀ ká da anábì ń kọ́ wa bá ṣe ṣe kíni kèfíyà báyìí ṣe kẹlẹ̀bẹ̀ lórí irun àbí ìbádà nu àbí òun náà ti di ìbádà ó kè nísìnyí àwọn mọ́sáájú àwọn wa ń lẹ táyì sí òun níbo lèmi ó ti rí súnà practice. ẹ ẹ ẹ tí rí mi gbọ́sẹ́ sẹ́mi pé àní á tu kẹlẹ̀bẹ̀ á tu àbí itọ́ á tu sílẹ̀lẹ̀ á wà sí kíni da ẹ̀pẹ̀ bò kí lànà ibi ń kọ́ wa yẹn ń kọ́ wa ní bá a ṣe ṣe kíni bá a ṣe máa bẹ́ẹ̀rì kẹlẹ̀bẹ̀ wa nínú mọ́sálásí ẹ̀bá dànù àbí bẹ́ẹ̀ ni tọ́ ẹni máa wo bọ́kàn tí ń yọ ìdájọ́ ẹ̀sìn pẹ̀lú ọpọlọ lásán láì ṣe yí pé bọ́yá wọ́n ń tẹ̀lé ẹ̀kọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí dẹ̀ ní làwọn fòkànhá àti yẹnjú làwọn olùmọ̀ tó yẹ pé ojú wọn jìn nípa ìmọ̀ ẹ̀sìn ni wọ́n ti ṣàlàyé ẹ̀ náà ti yànnà náà so báyìí nísìnyí àwọn mọ́sálásí tá ń tẹ́rọ̀gì sí àwọn mọ́sálásí tá ń lẹ́táìsì àwọn náà lẹ́táìsì tiwọn náà o àwọn mọ́sálásí tá ń wọ́ fúlọ̀ rẹ̀ yìí ń bo láti rí kátù kẹlẹ̀bẹ̀ sílẹ̀ kátù tọ́ sílẹ̀ kádà rẹ̀ pẹ̀bò ń bo láti rí ṣe kò yẹ bá nìsìn so ilé bá inú jẹ́ kó lọ pé kẹrí kèfíyà fún nǹkan kò yẹ bá nìsìn kò tí ì túmọ̀ sí pé ẹyọ̀ dájọ́ máa yẹn so yẹ bá nìsìn kò tí ì túmọ̀ sí pé èèyàn yọ̀ dájọ́ máa naam nítorí àsìkò lórí àwọn àpéjúwe tá a mú wáyìí ẹ̀yà tó ti àgbéyẹ̀wò nǹkankan nínú àwọn kankan pé inshallah ta'ala yóò tún mú ọ̀rọ̀ yìí yóò tún mú clear sí wa dáadáa òun náà ni wípé tí a bá lọ wo àbáwá Sheikh Al-Albani rahimahullahu ta'ala nínú sísílátù dọ̀ífà wọn ìgbà tí wọ́n ń sàlàyé nípa àwọn àhàdìs àwọn àhàdìs tó wá fún ìmá fi ìka mẹ́ta jẹun wọ́n wá sàlàyé àwọn ọ̀rọ̀ kan bẹ̀ kálẹ̀bà mọ̀ wípé nǹkan yìí ń kọ́ ìfìka mẹ́ta jẹun àbí ìpàrọ̀ nǹkan ìka mẹ́ta yìí pẹ̀lú nǹkan míì pẹ̀lú kábísí pípàrọ̀ ẹ̀ kò ń sọ̀rọ̀ ìbáadà tó ẹ́ sí pé ẹ tẹbá ti wá lè fi nǹkan mí pààrọ̀ nǹkan o ẹ ti ṣe bídà nìyẹn Sheikh Al-Albani rahimahullahu ta'ala ma ti padà lo ọ̀rọ̀ yìí mo kàn fẹ́ sáré lòun ni ma ó ka ìkàkùkà gan سلسلة الضعيفة آه، سلسلة الأحاديث آه سلسلة الأحاديث الصحيحة وشيء من فقهها وفوائدها ونقالوا سلسلة الأحاديث الصحيحة وشيء من فقهها وفوائدها تبالو نترانا ìgbà tí ṣe kàlẹ̀ bá ní tó ń sọ̀rọ̀ nípa àwọn wọ́n wá ní naam dọ̀ífà náà ní kálọ̀wò silsilatul ahadisi dọ̀ífà òun náà ní kálọ̀wò silsilatul ahadisi dọ̀ífàtí walmaudu'ati wa asaruha sayyi'u fil umma kálọ̀wò nù tíra náà àbá ọ̀rọ̀ tí mo fẹ́ kàí àbá ń bẹ̀ ní page 347 ẹ̀tọ́ bá ní lórí sàmìlà mọ̀jáládò ẹlẹ́ẹ̀kẹta page 347 uh, um, Sheikh Al-Albani ní naam wa min al-gharib أن بعضهم يستوحش من الأكل بملعقة ظنا منه أنه خلاف السنة níbi tí mo kà yìí wọ́n fi àlámọ́tò tààjù àmì ìsèmọ̀ kéèyàn sọ̀rọ̀ kó tó wá máa sèmọ̀ so inú tíra kálíbà wà mọ̀ pẹ́ni tí ń sọ̀rọ̀ yẹn sèmọ̀ wọ́n máa ń fi àmì kan sí di kíkọ àmì ìsèmọ̀ nípe ní àlámọ́tò tààjù so kálẹ̀bà wípé ẹni tí ń sọ̀rọ̀ yíò ń se mà lórí ọ̀rọ̀ yẹn ni ṣéèkì ní nínú àwọn nǹkan tí ó jẹ́ nǹkan àjòjì táàrí tí ń se nílé mà láwùjọ wa yìí ó ní pé àwọn apákan àwọn èèyàn bí àwọn jàbátá yìí àtàwọn ọmọ ẹ̀yà rẹ̀ wọ́n a máa kó ṣúṣú níbi ìfi síbí jẹun minal akilibi mil akọ wọ́n ní àwọn olè fi síbí jẹun zọ́nà minhu annahu khilafu sunna wọ́n ní torí pé wọ́n rò pé fi síbí síbí jẹun kọ́ ọ̀tàkò sunna ni wọ́n ní wọ́n rò pé fi síbí jẹun ṣe kéde ọ̀tàkò sunna ma annahu minal umuri àdíyà sheikh ní tó yìí jẹ́ pé síbí síbí jẹun yìí nínú àlámọ̀rí tí ó bọ́ sínú ìbáadà ni bí a ń gun mọ́tò من الأمور العادية a ní àwọn al'umuru tààbùdíyà àwọn alámẹ̀rí tó ẹ́pà fi ń jọ́sìn fọ́lọ́wọ́n bá ní a sì ní àwọn alámẹ̀rí tó ẹ́pẹ́ àádàlé ayé wa ní bí a ń lo fóònù bí a ń lo laptop bí a ń lo microphone káyé lè rọrùn kò yẹ báyìí nìsìn ká lè rí ra wa gbọ́ dáadáa kò yẹ báyìí nìsìn à ń gun mọ́tò à ń gun kẹ̀kẹ́ à ń gun plane gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn al'umuru al'adíyà ni sheik albani ní bẹ́ẹ̀ náà ni síbí náà rí minal umuri al'adíyà ti láàtàbùdíyà wọ́n ní kìí sọ̀rọ̀ ìbádà rárá kéèṣe kí ni wọ́n ní ẹ má fà síbi ìbádà rárá láàtàbùdíyà wọ́n ní karukubi sayyarati ọ́dá ẹgẹ́ bí a ń àti à ń go pléènì wọ́n ní bó ṣe rí nìyẹn o wànà wíhà àtàwọn nǹkan míì tó tún jọ mẹ́rù bẹ́ẹ̀ <laughs> minal wasaili alhaditha nínú àwọn àwọn nǹkan gbàlódé tá ń lò nísìn láti jẹ́ káyé lè rọ̀ wá lọ́rùn tẹ̀gbẹ́gbẹ́ náà jírí wà wàyánsà àwọn yàtà náà sà wọ́n lẹ́ni yìí wá ti gbàgbé àbí kó ṣe bí ẹni tó gbàgbé ó fi àìgbàgbé ṣe bí fóun gbàgbé annáwù hínà yàkúlù di káfíhì wípé tóun bá ti ń jẹun pẹ̀lú ọwọ́ òun pẹ̀lú gbogbo ọwọ́ òun annáwù yìí kọ́lífù hadiyahu sallallahu alaihi wasallam pé òun ti yapa ìlànà nabi sallallahu alaihi nìyẹn so eléyìí báyìí òní Sheikh Al-Albani rahimahullahu ta'ala òní wọ́n sọ ẹ̀rí pé Sheikh Al-Albani wọ́n jẹ́ kó clear sí wọ́n ń bì lẹ́yìn tán mú gbogbo àwọn àhàdísì yẹn wá tán lẹ́yìn ẹ̀nà wá sàlàyé fún wa nípa wípé ọ̀rọ̀ nípa àfiṣíbí jẹun àfiṣíbí jẹun ọ̀rọ̀ nípa àádà ni ọ̀rọ̀ nípa báwo la yẹ fẹ́ àwọn nǹkan èlò lé ayé wa tí ò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìbáadà kò yẹ báyìí nísìn àbí ta lẹni tí ń fi síbí jẹun tó wá lánìyàn pé òun ní lára lórí pé ń fi síbí jẹun tó wá lánìyàn pé bóun jẹ́ ń fi síbí jẹun òun jọ́sìn fọ́lọ́run ọba ni nǹkan tí yẹn sì máa ń jẹ́ bídíà nítorí ẹ̀rọ jẹ́ pé gbogbo àwọn tán sọ pé èèyàn fi síbí jẹun di bídíà yìí wọn àmọ́ definition bídíà gan wọn àmọ́ kí ni ìtumọ̀ bídíà gan kò yé wọn òun náà ni gbogbo nǹkan tariqatun fi dini mukhtara'atun ètò ń pè ní bídíà ni ojú ọ̀nà kẹta dálẹ̀ sínú ẹ̀sìn tùbọ́hí àṣẹ̀rẹ̀íyàtà tí ń sí ọ̀nà ṣẹ̀ríà jẹ agbékalẹ̀ gẹ́gẹ́ bí ṣẹ̀ríà náà ṣe máa ń gbé ọ̀nà rẹ̀ kalẹ̀ ni yúkúsọ́dù bí sùlúkì àléhà ẹwà máa wo ibi tí bídí àti wọlé gẹ́gẹ́ rẹ̀ yúkúsọ́dù bí sùlúkì àléhà almubalagatu fi ta'abbudi nígbà tó bá tó ní èròǹgbà kóhun fi ń sin lọ́wọ́ ọba kóhun fẹ́ fi dógóngó níbi ìníládá ìsin lọ́wọ́ ọba ìgbà yẹn ló tó di bídíà ẹ̀rí mi gbọ́ yíkò sọ́dọ̀ bí sùlúkì àléhà àlùmọ̀bálákọ̀tù fi tààbùdì lillahi ta'ala tó yẹ pé èròǹgbà ẹni tó gbé ojú ọ̀nà yẹn kalẹ̀ òun ni wípé òun fẹ́ lo nǹkan yẹn láti fi dé ògóńgó òun fẹ́ fi dé mọ̀bálákọ̀ níbi ìjọsìn fọ́nà ọba ẹ̀dákùn sẹ́ni tí ń lo síbí tó láníyàn pé òun fẹ́ fi dógóngó níbi ẹ̀dámi lóhun jàmáà alẹ́ni tí ń fi síbí jẹun sẹ́ ṣe ó láníyàn wípé òun fẹ́ fi sin lọ́wọ́ ọba dógóngó àníyàn ìbádẹ́ amẹ́mí à ń fi síbí jẹun náà tọ̀ wàlọ́hì àníyàn ìrọ̀rùn lásán ni ìrọ̀rùn lásán ni kò ní ṣe pẹ̀lú gẹ́gẹ́ bí àwọn ọ̀làjú gẹ́gẹ́ bí àwọn nǹkan míì tá ń lò lákàtí jẹ́ káyé rọrùn fún wa táà láàníyàn pàfin sí lọ́wọ́n ba tọ̀ tọ̀ gbogbo àwọn nǹkan yìí àti àti lò àwọn nǹkan jọ mọ́ àti lò àwọn nǹkan míì nísìn tó tó rọrùn ju nǹkan báyẹn lọ láti fi jẹun náà insha Allah ta'ala ara àsìkò ńgọ́ naam ní ìparí nígbàtọ́kùnrin ó tó wáyé àgbẹ́ sí kéwú níparí fún talẹ́ yìí ni o torí pé ọ̀tọ̀ tó ní tọ́lá tí tọ́lá báyìí nísìnyí gbogbo àwọn ìkàkúkà rẹ̀ tó ń kà nínú àwọn tíra wọ̀nyí àti túkùtù tó ń tú ìṣàlọ́lá play fún wa a mọ̀ wá sàlàyé ẹlẹ́yọkọ̀ọ̀kan pẹ̀lú gbọ́nà ọba but eléyìí báyìí a kàn fẹ́ tà láti sọ àwọn eléyìí kalẹ̀ so that nígbà tó bá bẹ̀rẹ̀ sí máa play àwọn nǹkan wọ̀nyẹn nǹkan yẹn ò ní dàrú mọ́ wa lójú nígbà tó bá ń wíwòrò òrò kí ẹ má rò pé ọmọ ah, ní point ní báyìí àti kọ́ try láti fẹ́ clear gbogbo àwọn ìrújú tó lè mú wa torí pé lónìí báyìí nísìnyí ara àwọn èèyàn náà tán sọ pé ìfi microphone pèrún tán ní bídíà ni tàn pé bíjà bàtà náà sọ pé síbí ní bídíà tàn pé àwọn náà sọ pé àwọn náà ó sì rí nǹkan kan lọ́mọ́ ẹ̀rọ ẹ̀wòrò ọ̀nà ta lọ́sìn pé èèyàn tó bá ti gbóhùn apèrun iye èèyàn tó bá gbóhùn rẹ̀ wọ́n jẹ́rìí fún lọ́dọ̀ gbẹ̀dẹ̀ tí a mọ̀ wọ́n ni ẹ̀hẹ́ so ebi ẹ̀yin náà fẹ́ lo microphone nítorí kóhùn yín lé ẹ ti ní costume bá lágọ̀ <laughs> ẹ ti ọ̀rọ̀ sáà pé kí ló jẹ́ mi lo microphone a nítorí kóhùn wa lè lọ sí ẹ̀hẹ́ ó ti di bá dà náà pé bá nísìn náà bá ní ká má lo microphone mọ́ wọ́n ní ká má jẹ màǹgí má màǹgí èbó wọ́n ní ká má gun plane lọ mọ́kà mọ́ àbẹ́ ẹ̀kọ́ ni láyé ànábì sá má gun plane lọ mọ́kà kí lẹ́ lọ ṣe ní mọ́kà ìbáàdà àbí ẹ̀ẹ́n tó ẹ̀ máa gbẹ́sìn lọ ní ẹ̀ ní gun plane lọ ṣe bí ìbáàdà lẹ́fẹ́ lọ ṣe ṣe bá tí wọ́n ti fòun náà ṣe wàsílà lọ síbi oríṣiríṣi àwọn òròrí jágbajàgba báyìí kò yàtọ̀ fún rẹ̀ tó sọ pé ṣíbí bídíà ni ẹ wo bó ṣe dọ̀tí tó ẹ wo bí ìròyìn yẹn ṣe dọ̀tí tó bẹ́ẹ̀ máa ń ṣe ni ẹ wá máa wo níparí fún ta lẹ́yìn. nígbà tí ó yà àgbẹ̀ sí kéwu ó lé mi ọ̀bá yín sọ ohun yẹn o ó ní nínú sẹ́ríù yóò mẹ́rin rẹ̀ wá o ó nínú sẹ́ríù nǹkan líle ló ń nǹkan tó bá ti sàn <coughs> òun lómi ó nínú sẹ́ríù nínú sẹ́ríù nínú sẹ́ríà nu o ó ní nǹkan líle ìlóúnjẹ nǹkan tó bá ti sàn omi ni ẹ wá bi léèrè pé ńbo láti máa ń yọ ìdájọ́ ṣẹ̀ríà kùránì àti àdìsà bí ọya àyà kùránì wo ló sọ pé nǹkan tó bá ti le ló ń jẹ nǹkan tó bá ti sàn mímu ni kódà wọ́n a máa lo ń tó bá sàn wọ́n a máa lo fún jíjẹ nínú alkùránì nínú suratul Baqara ìjẹun fún iláyà tọ́lút tó ń kó àwọn ọmọ ogun lọ bá jálút ẹ̀sìn rántí tàn yẹn tí anábì Dawud náà tẹ̀lé wọn ó ní inna Allaha mubtalikum bin nahar faman shariba minhu falaysa minni wa man lam yat'amuhu fa innahu minni illa man ightarofa ghurfatan biyadihi alimamu al-Qurtubi rahimahullahu ta'ala nínú aya yìí wọ́n ní lára ibi tí wọ́n ti máa ń lo tọ̀áàmù fún ominu wọ́n máa ń lo tọ̀áàmù tẹ fún nǹkan mọ́mọ́ èyí ọ̀dá kan mà ọ ní ìgbàtí jàálù títọ́ olú tún kó wọn lọ ó ní Allaha mubtalikum bin nahar ọlọ́wọ́ bá lè jẹ́lá òkè odò kan jẹ́ ìwò tẹ́ ẹ bá débi odò yìí ògbé ọmọ gbẹ̀yìn ẹ máa àwọn tẹ́rìn lọ lójú ogun tí wọ́n ti ń rìn láti rìn tọ́pọ̀ tẹ̀kọ́ wọ́n ti máa òǹgbó ti máa gbẹ wọ́n ọlọ́wọ́ bá lè gẹ́lẹ́ wàá fi omi kan dán yín wò ẹ pàdé omi kan faman shariba minhu falaysa minni àdẹ́wò ni pé ẹ gbọ́dọ̀ mú mi yẹn gbogbo ẹnikẹ́ni tó bá ti lè mú mi yẹn falaysa minni kò sínú ìjọ mi mọ́ wa man lam yat'amhu fa innahu minni àbẹ́ẹ̀kọ́ ni àmẹ́ni tí ó bá wá ẹni tí ó bá wá lè mú fàmẹ́ńlàm yẹ tọ̀hámùhù ó lo tọ̀hámù fún kíni fún múmu àbẹ́ẹ̀tì gbàgbé ni fàmẹ́ńlàm yẹ tọ̀hámùhù fàínàhù mi ní ìlàmàní tààrọ̀ fàgùrù fàtàmbìyàdì kí láyé fàmẹ́ bẹ̀ ni pé ó ní ṣẹ́rí inú ṣẹ́ríwù nǹkan líle ló ń jẹ nǹkan sísàn ni múmu àwa ní níbo lọ́wọ́ àánú alkùrán ibi tọ́lọ̀ ti ní oúnjẹ o nǹkan líle ni mímú o nǹkan sísàn ni jàmáà ẹ̀kọ́ tá a máa mú kókó oúnjẹ ni àbí èso oúnjẹ líle ni àbí sísàn líle ni àbí sísàn ẹgbẹ́ nǹkan ti rọrùn yàbàtà báyìí tí nǹkan ọsàn ńkọ́ gààrí ńkọ́ ẹ̀wọ̀ olómi ńkọ́ ó ní nǹkan líle ó nínú ṣẹ́ríwù tọ́bádẹ̀ ní nǹkan nínú ṣẹ́ríwù yóò ní pé ààrí nínú Al-Qur'an ni torí pé ti máa yọ náà inú alukùránì àti sunna tọ̀ àbí ìsáàsì ló ti ṣe tẹ̀sírí ìwùkà tó nìyẹn níbọ̀lá sọ wípé nǹkan jíjẹ ò ni múmu oní sísàn ẹ̀mà kan tó fẹ́ sọ mẹ́yẹn nígbàtí ọ fẹ́ sọ yí pé èèyàn lè fi síbí mu nǹkan èèyàn kan lè fi jẹ nǹkan ni gbogbo mi ń bẹ lọ́wọ́ ẹ̀ búra gbogbo ẹnikẹ́ni tó bá dẹ̀ wà sí sí àánú àti múmu àti jíjẹ gbogbo ẹ̀ ní bídíà lọ́dọ̀ jàbàtà ńgbà táwà fi wà mẹ́ àníṣẹ́ a kì ń fi síbí lògùn fọ́mọ bàbá ní kílà fi ń ṣe tẹ́wárí bàbá inú tó wá yà mí lẹ́nu jù ni pé ẹ wàá rò wípé àwọn tí ń ṣe ògùn náà wọ́n mọ̀ pa akamẹ́ta àgbádùn ni àwọn bá tó ń ṣe wọ́n bá tó ń ṣe síbí sínú sínú wàláì mọ́ ní àsìkò yẹn wàláì mọ́ fọ́lọ́mà búra àwọn ògùn gbà yẹn tẹ́ ń pé ìdérí náà máa fi ń ṣe measurement wàláì síbí náà tó ń fi ṣe ń gbà wọn. bí pé wọ́n ti mọ̀ pàrọ̀ kan bẹ táàrin lọ síbí wàláì wọ́n tó wọ́n lọ síbí ìgbà yẹn ni wọ́n máa ń fi síbí síbí òdiwọ̀n sínú ògùn gbà wọn àwọn bá yọ síbí dànù a wò pé ṣebí ten million náà níká lò ìdérí kan tàbẹ́ ìdérí kan àìgó ogun ten million náà tọ ìdérí náà kọ́ kò yíba ní sí wàlọ́ì wàlọ́ì ìgbà tó yá láìpẹ́ yìí lọ́ìsẹ̀ tó gbé jáde pé ìyẹn lè fi síbí mú nǹkan àwa ní kílẹ̀ rí ọba olẹ́rìí oníkílódé ó ní sọ́kpá anabi mumi njọ́ kan anabi wọn anabi wọn mi sínú gbá ẹ̀rí pé ẹ̀rẹ́ fisi bí mu nǹkan nù anabi mumi njọ́ kan nù gbá wọn mi wàláì lẹ́yìn ya wèrè wàláì tẹ̀lé ẹ̀fọ́ fọlọ́ máa fura jàmbá sí mẹ́ta ó ní wàláì ó ní njọ́ kan anabi anabi wọn mumi nínú gbá anabi wọn mi sínú gbá mo ní bí báyìí nípa ẹ̀rí pé ẹ̀rẹ́ lọ sí bí mu nǹkan nù wàláì anabi mi sínú gbá méjì ló wá lọ́wọ́ sọ di síbi wà lásàrà yàwàdá síkì ta ó ní di bẹ́ńsìkì gan ó ní di bẹ́ńsìkì ta amabi ah! ọ̀dá wà láì sẹ́rí sẹ́rí béèyàn bá ti gbé nǹkan tí ọ̀kọ́ mọ̀ wá yóò ṣe wàhálà tí ọ̀kọ́ mọ̀ wàláì nẹ́fìrí tí nǹkan ṣe wàláì tó nfa èyí pẹ́ ìyàwó rẹ̀ fa nígbà tó bá ti fẹ́ máa dìfẹ́ǹdì nǹkan tó bá wà uncommon sensical njẹ́ ọba ti bára káyè mú tó bá ti fẹ́ máa dìfẹ́ǹdì ẹ̀ ó di wèrè nísìn wàláì kílẹ̀ rí pa lè fi sí bí mú nǹkan ó ní tó pa ẹ̀nẹ́bí méjọ kan nínú gbá àrẹ́bí wa ń mí sí inú gbá àrẹ́bí wa wàláì <laughs> àrẹ́bí wa ń mí sí inú gbá òun lẹ̀ rí pa lè fi sí bí mú nǹkan wọ́n sì gbá wọ́n ti fún wa lẹ́rìí wọ́n ti fún wa lẹ́rìí pa náà ìzáàzì mẹ́rin wa ìzáàzì yẹjú ẹ̀ wọ́n ti ìyẹn ti tátímẹ̀ntì àti gírámà ọlọ́run sàánú wa dé so kọ́nà ọba àdé gílá kódà kó wà pẹ̀lú wa wàláhì àwọn ọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ tó ẹ́ pé wọ́n gbọ́dọ̀ gbọ́ láwọn ìlú tí wàláì tẹ́kì ti ṣe wàláì wọ́n gbọ́dọ̀ gbọ́ wọ́n tíyàn mọ́lé ni wọ́n gbéyàn pamọ́ pé eléyìí báyìí ó ẹmà kódà èèyàn tó mọ̀ nǹkan tí ń sọ gan láwọn àfàgbàgbàfà tó bá ti kí wọ́n dàgbà wọ́n ń sarán tí wọ́n tí wọ́n mẹ́lẹ̀ wọ́n ní kí èèyàn má gbọ́rọ̀ lẹ́nu wọn ká má sọ ilé tí ń wí kẹtàkàtà láti bẹ̀rẹ̀ ayé rẹ̀ yìí <laughs> ẹjọ́ ìjọba ìsìn wọ́n kàrọ̀ agbèsì mọ́lé síbi kan ní ẹnì kan owó ọ̀rọ̀ bẹ́ẹ̀ nǹkan sọ́nà bó sanu wa sọ inshallah ta'ala tó bá di lọ́la a wà ká ọ̀rọ̀ àwọn àfàsúnnà fún wa pé àṣé àṣé àwọn àfàsúnnà gan wọn a máa fi síbí jẹun wọ́n dẹ̀ gba síbí jẹun wọlé kódà wọ́n tún sọ̀rọ̀ àwọn síbí tẹ̀yàn gbọ́dọ̀ fi jẹun pé síbí tán bá ṣe láta bá ṣe pẹ̀lú gold àti silver. síbà ní ẹ̀ẹ́bẹ̀ ó ti ń jàre ọ̀nà lórí statement kan ó ní mo jẹun pẹ̀lú ṣéèkì bá sùn lọ́nà láì mọ́ iye gbà ọ jẹun pẹ̀lú ṣéèkì mo bá sì wàtá jẹun pẹ̀lú ṣéèkì wà láì oníta oníta ngbàtẹ́ ìmọ̀ fi ń lọ sọ́dọ̀ ṣéèkì mo bá sì ń Saudi èmi àti ṣéèkì mo bá sì bá àtàwọn àwọn mínísítà báyìí gbogbo ọwọ́ ni gbogbo ọmọ mi jẹ́ ẹ̀rí síbi kọ̀ ẹ̀rí síbi kọ̀kọ̀ ẹ̀rí síbi kọ̀kọ̀ èkó agídí náà ní tó ń sọ síbí kọ̀ọ̀kan wò lẹ̀ lérí wàláì irọ́ ti irọ́ ti irọ́ ti dẹ́kì ọpọlọ ẹ̀ ní sheik mumbazi tán bí léèrè ọ̀rọ̀ síbí so ibà nísìn tí sheik mumbazi wọ́n sì jẹ́ kó yẹ pé yẹn lè fi jẹun ìwọ́n wá sọ pé wọ́n jẹun pẹ̀lú ẹ̀ lérí síbí kọ̀ọ̀kan gbogbo àtàwọn mínísítà gbogbo àwọn àtàwọn mínísítà ọ̀rọ̀ kan wà dẹ́ǹsì bí tí ẹni ọ̀hún pa ti mọ́rú sáìtò lò ọ̀n bẹ̀rù pé lọ́mọ fún wa nìyẹn náà <laughs> àwọn olè gọ̀ bí àwọn tó jókòó síwájú ẹ̀ sọ ọlọ́run bó sànù wa inshallah ta'ala tó bá di lọ́la sọ wá máa tẹ̀síwájú kẹwo fàtáwà àwọn àfáà súnà lórí ọ̀rọ̀ síbí kẹ́lẹ́ bá ń pọ̀ ọ̀rọ̀ síbí kìí sọ̀rọ̀ tó yẹ pé wallahi kìí sọ̀rọ̀ tó pamọ́ inshallah lọ́la ẹ wà rí ìkàkùkà wallahi ìsìn ka ìkà ìsìn ka síra bá ìsìn tutukutu absolute one èmi ò mọ̀ èmi ò bí èèyàn ṣe ń ya olórí kunkun èèyàn tó báyẹn ìfà tí máa ń gbọ́rọ̀ jàbàtà ń gba ìmọ̀ wo pé sọ́kùnrin dẹ́gbà pálíkì àmọ́ ń bẹ báyìí ṣá wàláì mo fọlọ́ bàbúrà ìmọ̀ ó máa ń mo máa ń wà because èèyàn gbọ́rọ̀ máa ń ṣe báyìí kó jẹ́ sí pé ìgbàgbọ́ rẹ̀ sálkì àmọ́ orinlẹ̀ because mẹ́rin bá ti ń tọ́ ẹ̀sìn ọlọ́run bá ti kú yìí wàlọ́ yóò sì máa jẹsìn rú yóò sì máa fi ọ̀rọ̀ afá àwọn ọ̀rọ̀ àwọn afá yóò sì máa fi gbárí ara wọn afá kan náà ni òdì sẹ́mu ọ̀rọ̀ afá kan báyìí ọ̀rọ̀ tá a fà ń sọ tó clear yóò dẹ̀ mú ti bí yóò dẹ̀ fi kọlu ti bí tàbí kó mú kó mú ọ̀rọ̀ afá kó sì tú sí tukutu. ṣùgbọ́n ọlọ́ọ̀bà àlékelé ọ̀sán wa ọlọ́ọ̀bà àlékelé yóò jẹ́ kí àwọn ọmọ wọ̀nyí àti àti jàbàtà fún rẹ̀ ọlọ́ọ̀bà àlékelé yóò jẹ́ kí wọ́n mọ̀nà ọlọ́run bá alikí lọ́wọ́ yóò bá wa pẹ̀tù sí wọn lọ́kàn ọlọ́run bá alikí lọ́wọ́ fún wọn sùúrù ọlọ́run bá alikí lọ́wọ́ èsù tó ń dààmú wọn àbẹ́lọ́wọ́n bá ọlọ́run bá alikí lọ́wọ́ fún wọn ní kápá lórí èsù náà la ilaha illallah àtàwọn àtàwọn àbẹ́lọ́wọ́n bá alikí ọlá kọ́lọ́wọ́n bá alikí lọ́wọ́ kó ṣàánú gbogbo wa lápapọ̀ kọ́lọ́wọ́n bá alikí lọ́wọ́ kó má jẹ́ kí ẹ̀sìn ọlọ́run bá kó má jẹ́ kó dájú mọ́ wa lọ́wọ́ la ilaha illallah ọ̀bẹ́lọ́wọ́n bá tọ́lọ́mọ́ jẹ́ adálkìyàmà kákábàmà lórí àwọn nǹkan tá ń ṣe tí ó bá nísìn so lórí àwọn nǹkan tá ń pè àwọn èèyàn sí tí ó bá nísìn ẹlòmí ń pèpè sójú ọ̀nà ń pèpè sọ́dọ̀ ara tí ẹ̀ wàláì ẹsẹ̀ rí pé ń pèpè sójú ọ̀nà ọlọ́wọ́n bá ni tí ó bá nísìn gbogbo bí ojú òṣe ní tì bíjọ rẹ̀ òṣe ní tú kò bá máa jẹ́ sí pé yọ́ máa lọ ẹ̀sìn ọlọ́wọ́n lọ́rùn ni so ó ṣe tán àti máa ṣe bẹ́ẹ̀ so kọ́nà bàlẹ́ kí lágbó àwọn tó bá rí báyìí ṣé ni níṣẹ́ kọ́lọ̀ bá lè kíra kí ó sànú ẹnì kọ̀ọ̀kan ọ̀là la ilaha illallah abẹ́lẹ́wọ̀n bá allahumma arina alhaqqa haqqan warzuqna ittiba'ah wa arina albatila batilan warzuqna ijtinabah ولا تجعله ملتبسا علينا فنضل يا رب العالمين سبحانك وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك